irú kí wàá lélẹ́yìí òṣèré tíátà yorùbá yìí kú lójijì àjálù míì ti tún ṣẹlẹ̀ lágbo àwọn òṣèré tíátà pẹ̀lú bí ọ̀kan nínú wọn musiliu ajikanle tó kópa pàtàkì nínú eré ọdúnladé adékọ́lá tí wọ́n pè ní mufu olóòṣà oko ṣe jáde láyé ọjọ́ ajé monday ọjọ́ kọkànlélọ́gbọ̀n oṣù keje ọdún 2023 yìí ni gbajúmọ̀ òṣèrékùnrin náà míì míì kẹ́yìn lẹ́yìn bíi ọdún méje tó ti wà nídùbúlẹ̀ àìsàn rọpárọsẹ̀ stroke kan tó ti ń bá a fínra ọ̀kan lára àwọn ẹlẹgbẹ́ rẹ̀ ọ̀gbẹ́ni Sàlíù Gbọ́lágadé ló sọ̀rọ̀ ọ̀hún di mímọ̀ lórí ẹ̀rọ ayélujára Instagram rẹ̀ níbi tó ti gbé onírúurú fọ́tò olóògbé náà sórí afẹ́fẹ́ fáráyé rí ní ìsàlẹ̀ fọ́tò ọ̀hún ló sì kọ sí pé iná lílàì wà iná ilé ìrọ̀jìhùn tó sì sọ pé ọlọ́run ọba hálà ló ń fún ẹ̀dá lẹ́mìí òun náà ló sì ń gbà á padà lákòókò tó bá wù ú sùn re ọ̀rẹ́ mi olóògbé Musiliu Ajíkanlé a kò ní gbàgbé ipa pàtàkì tó ti fi sílẹ̀ sáyé lọ rárá bẹ́ẹ̀ ni ìfẹ́ tó ní sí wa nígbà gbogbo nígbà tó wà láyé kò lè tán láyé mo gbà á ládùúrà pé gbogbo iṣẹ́ dáadáa tó ṣe nígbà tó wà láyé yóò máa bá ọ nínú sàárè tó wà báyìí lára àwọn gbajúmọ̀ òṣèré tíátà kọ̀ọ̀kan tí wọ́n ti sọ̀rọ̀ lórí ikú olóògbé náà tí wọ́n sì barajẹ́ gidi làwọn bíi ayọ̀ mọ́gàjí fétí àbálógun ṣọlá kòsọ́kọ́ pọ́tébù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tẹ́ ò bá gbàgbé ó ti ṣe díẹ̀ tí òṣèré tó ti kópa oríṣiríṣi nínú àwọn fíìmù àgbéléwò ilé wa náà ti ń ṣàìsàn ìgbà kan sì wà táwọn èèyàn béèrè ìrànlọ́wọ́ owó fún fún òṣèré náà láti lè fi tọ́jú rẹ̀ ṣùgbọ́n ọkùnrin náà jáde láyé lọ́jọ́ ajé adéwálé adéoyè ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ aláròye online tv jamiu àbáyọ̀mí ló kà á sétí ìgbọ̀nyín.